ṣẹ́gun mo dé ṣí ọ̀wọ́ ẹ jẹ́ kí n lọ ní tèmi a kì í ṣẹ́ṣí lọ́dọ̀ a kì í tẹ́ èrà lọ́fà a ní fọ́fún náà lọ́wọ́ ọmọ ọ̀wọ́ tó ní ọ̀wọ́ kọ́kọ́ la fi kí ọ̀wọ́ òrìṣà la fi àfin a kì í jẹun ká jẹ gbá a kì í tó rẹ̀ ká jẹ pẹ́ torí bọ́mọdé bá kọ́ kí lọ́wọ́ kẹ́kẹ́kẹ́ a fọ̀dù ìsọ̀sílẹ̀ ìwọ òrìṣà ìwọ ní ti di ọ̀wọ́ mo dọmọ lọ́wọ́ ẹ jẹ́ kí n lọ. màámi ṣebí èkó ni ẹ̀gbọ́n mi wà wọ́n ẹ̀ tí mi lè dé sọ́dọ̀ wọn. Adéníkẹ́ ò lè jẹ́ àwòkọ́ṣe rere fún ẹ láíláí. ọmọ Bóníkẹ́ ọmọ ọdún mélòó ni ó. ọmọ ọdún mẹ́tàlá ló wá ṣẹlẹ̀. wọ àwọn tó jókòó olódò ń gbèdò <laughs> olóko ń roko wọn dókòó wọn mọ tí. àlàyé rántí ìgbà tí mo lọ jalè tán mú mi rántí èmi àtàwọn ọ̀nà náà wà wọ àlàyé sáà ọmọ yóò ti dé àlàyé olè olórin mi ti ń jalè ti ń lo kálásì I can make the two of you disappear. Who may not men and women may settle down in the rights my honor? In a woman's they try LSM or Kochakara ability with me. Ó má ti wọnú agbódò mi, ó wá ń sọ̀rọ̀ bíi rọ́bọ́ọ̀tì. Ó ń ṣe bàálà búlù búlù bàálà. Àbùtútà ìdí mẹ́rin, agbára ló lọ mú. wọ́n ní lọ́jọ́ ní jágà. sẹ́ríkì ń gómọ̀ sòmánì ọba mẹ́wàá ìgbà mẹ́wàá nílé ayé. like say you dey mad abi. Stay away. Yeah. I. Ah. ah!